ẹ̀sìn tuntun Allahu Akbar bàbá sọ pé ẹ̀sìn tuntun nísìn ẹlòmíà rò bóyá ẹ̀sìn míì tó tún yàtọ̀ sẹ́sìn ìsìláàmù là ń wí hmm, èyí nìkan là ń sọ o ẹni ó ti wà nù ìsìláàmù náà ni tó tún wáá fi ẹ̀sìn míì kún èyí tí ọlọ́run àtànẹ́bì ni ó ṣe hmm, èyí tó mú déènì òun là ń pè ní àlìbédè àtù ẹ̀sìn tuntun hmm, tó rẹ́ fi jọ́sìn fọ́lọ̀ náà ni tó rẹ́ fi wójú rí ọlọ́run ni torí pé ó fi rídùn nú látọ̀dọ̀ ọlọ́run ọba ni. ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí ah, alukur'an karim eh, marifatul ashiyai bí àdìdáàdì ha manhajun qur'aniyun asil eh, ọlọ́run ọba nínú alukur'an karim ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí máa gbà sọ̀rọ̀ fún wa a sọ̀rọ̀ pẹ̀lú word and opposite eh, ọ̀rọ̀ yìí o nǹkan yìí o ìdàkejì ẹ̀rí o kò sí torí nǹkan kan kan bẹ́ẹ̀ bí ẹ bá ṣe pé torí kó lè yé èmi àtẹ̀yìn Eh, náà ọlọ́run gbàgbà sọ̀rọ̀ rẹ̀ púpọ̀ nínú kerim eh, ọlọ́run àní a'udhu billahi minash shaitani rajim faman yakfur bit taghut wa yu'minu billah hmm, ẹ̀rẹ́ bá lóun ń sin ọlọ́run o àfi kí o jìnnà sí mi ẹni tí báyìí ti ń mi kò sin ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà báyìí ni ọlọ́run máa gbà sọ̀rọ̀ àti inú bàbá wo bídíà tá à ń ìfi nǹkan míì kún ẹ̀sìn ìsìláàmù ọ̀nà báyìí náà ni ọlọ́run bá gbà sàlàyé muhammad sallallahu alayhi wa sallam ló gbà sàlàyé rẹ̀ fún wa anabi yóò yí wa pé tá a bá ti ń sọ pé bídíà ìdàkejì ẹ̀ náà ni sunna a bá ti ń sọ pé sunna ni bídíà kọ́dà ọ̀kan nínú àwọn àfáà wa ń pè ní yahya bun arọ́ọ̀sì òun ti sọ eléyìí fún wa yẹ́rìjú ìlà thalathati usul ó ní sẹ́rí gbogbo àwọn èèyàn lónìí o ìyapa lágbájá ń lọ báyìí lágbájá ń lọ tún tàmọ̀dó ń lọ sí ó ní bẹ́ẹ̀ báwo gbogbo ẹ̀ wò lérí mẹ́ta náà lérí mẹ́ta náà ni ọ̀já sọ̀kan náà ọlọ́lá kọ̀ọ̀kọ́ ó ní gbẹ̀sì rí mẹ́tẹ̀ẹ̀ta tá à ń wí o wàmọ̀ sákọ̀tọ̀ á ní o wọ́kọ̀ àfìdídì ó ní gbogbo àwọn nǹkan yìí kò séyìí tí ò ní dàkejì bí èèyàn bá sì jábọ́ níbi ọ̀kan ìdàkejì ẹ̀ náà ni ó sí bí ọba ti ṣe ọ̀tún bẹ̀ yóò sì bọ́ sósì rẹ̀ ó ní ẹ̀wò oníṣẹ́ lápèjúwe atahid wàdídùú àṣírí ó ní bẹ́ẹ̀ ọba ti mọ́lọ̀ lọ́kàn ṣoṣo ìdàkejì mọ́lọ̀ kan ṣoṣo òun náà lẹ́bọ ẹni tí ọba ti sin ọlọ́run yóò sin nǹkan míì tó dànù ó ní ẹtún wo níṣẹ́ o àsúnà wàdídùú àlìbídìá bá a bá ti sọ pé bó lè yẹn ń ṣẹ̀sìn rẹ̀ ń ṣẹ̀sìn bá ànábì ṣe gbé wá àhà bàbá sì ní kọ̀sẹ̀ sí bá níbi ṣe gbé wá ntí ọmọ ṣe náà là ń pè ní bídíà ó ti rẹ́sìn kan mí ń bò mí nu yàtọ̀ sọ́dọ̀ ànẹ́bì ti ń sìn ó ní bẹ́ẹ̀ náà sì tún ní àtọ́ àtu wàdídùá àlìmáṣíà bàbá sì rí yàn tí ń sin tí ń sin lọ́hùn tí ń tẹ̀ láṣẹ ọlọ́hùn àhà abàdúpẹ́ fọlọ́hùn bàbá sì rẹ́ lómi tí ó náà nì ntí ọmọ àtúnṣe náà gbé yọmọ sí ọlọ́hùn tá à ń pè ní máṣíà bẹ́ẹ̀ lẹ́ni abárí ti ń sin lọ́hùn bẹ́ẹ̀ bá fẹ́ gbé kó ń bẹ́ àníyàn pé bóòlù wọn sì máa wá sin lọ́hùn ọba tọ́ àná bí ẹ bá sì ti ń sin lọ́hùn bọ́lọ́wọ́n bá sálàyé fún pé má débi nǹkan báyìí o ìdàkejì ẹ̀ náà ni ọmọ sọ fún òun náà ni ìṣẹ́ lọ́hùn ọba ọ̀nà tí ọlọ́wọ́n bá máa gbà sálàyé ẹ̀sìn fún wa nù bẹ́ẹ̀ náà lànà bí i Muhammad náà máa gbà sálàyé fún wa pé nǹkan báyìí o opposite ẹ̀ rí o bọ́ ọba ti kó sọ́pọ́sìtì rẹ̀ ò sí lójú ọ̀nà mọ́nu kọ́lọ́n kó ṣe àmọ̀nà wa ìyẹn ló fà bá ti wá ń sọ̀rọ̀ lórí bídíà ìdàkejì ẹ̀ òun ni súnà bá ti ń sọ̀rọ̀ lórí la wá fẹ́ ṣàlàyé fúnra wa lónìí ẹnjọ anabi muhammad sallallahu alayhi wa sallam bàbá wo nọrọ anabi anabi sọ̀rọ̀ pé kíní kan bẹ ti ń jẹ́ bídíà o anabi sọ̀rọ̀ fún wa pé kíní kan bẹ ti ń jẹ́ sunna o sunna náà ni tọ̀ríkà tànẹ́bì tọ̀ríkà tu muhammadiya ọ̀nà wo ló wà ọ̀nà tànẹ́bì lèmi wà tọ̀ríkà tànẹ́bì wà lèmi wà tọ̀ríkà wo ló ń ṣe tọ̀ríkà ti muhammad tòjíṣẹ́ ńlá muhammad ní ń ṣe bẹ́ẹ̀ ọba ti sí lérí èyí ni wọ́n lè pàdé ẹ̀ kó ní ah, tọ̀ríkà tó ń ṣe òní tọ̀ríkà tàbí mùmín tọ̀ríkà wo ló ń ṣe tọ̀ríkà tàbdùláì ló ń ṣe tọ̀ríkà wo ló ń ṣe tọ̀ríkà ti ibrahim ló ń ṣe tọ̀ríkà wo ló ń ṣe tọ̀ríkà tó tàbdùlátìfù ni tọ̀ríkà wo ló ń ṣe tọ̀ríkà tàbdùkọ́dìrì ni tọ̀ríkà wo ló ń ṣe tọ̀ríkà tó bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀ lọ rẹpẹtẹ tọ̀ríkà tó amadu lèmi ń ṣe bó ṣe wá pọ̀ nù kò sí nǹkan kan mí bẹ́ẹ̀ ọba sí ní tọ̀ríkà tànẹ́bì ọ́pọ́sìtì rẹ̀ ọ̀bọ̀rọ̀ wà ní tọ̀ríkà tẹnìkan nínú àwọn ẹ̀dá tọlọ́hun ìyẹn ló fà ló jẹ́ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam bá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ibi títí ń sọ fún wa pé ẹ kú òǹdí bídíà ẹ kú bídíà ẹ máa rí lẹ́gbẹ̀ẹ́ kejì tí ó sì máa sọ pé bẹ́ẹ̀ bá ti kú òǹbẹ̀ òun ẹ lọ síbi ọ́pọ́sìtì ẹ̀ tí ń jẹ́ súnà ẹ rí i pé bọ́lá bá anabi Muhammad ṣe jẹ́ ká wo díẹ̀ nínú ọ̀rọ̀ anabi Muhammad bá anabi bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ tí masáré tì nù yìí sọ pẹ̀lú word ẹ jìnnà sọ́pọ́sìtì ẹ̀ ànábì àní àmà bad ẹ̀rí lẹ́yìn náà o bọ́ba ti yin ọlọ́run síwájú tán tó yin ọlọ́run síwájú tó yin ọlọ́run síwájú wa ní àmà bad ẹ̀rí lẹ́yìn náà fàyín nasida kọlẹ̀ hadith ṣe ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa fàyín nasida kọlẹ̀ hadith kitabula ọ̀rọ̀ tó lọ́n tó sọ ní o tó sọ ní kúránì ni òun lọ́rọ̀ o òun lọ́rọ̀ ń túmọ̀ pé ọ̀rọ̀ míì tó yàtọ̀ sọ̀rọ̀ tó lọ́wọ́n ọba tí ń jọ́ pósìtì ẹ̀ kì í sọ̀rọ̀ nù ànábì ó tún wá máa tẹ̀síwájú pé wàhálà lẹ́hàdì ṣe wá rí tọ̀rí kàtà nẹ́bì ọ̀nà tànẹ́bì ìlànà ànẹ́bì wàhírà alihadi yu muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà tànẹ́bì lọ́mọ lórí o ń túmọ̀ pé ọ̀nà tó bá yàtọ̀ sí kò sóore ń bẹ̀ gbogbo orí ẹni tí ọba àgbéwá tó bá ti lè fi wọ́n sọ̀yà pé òun lòun rí eléyìí òun lòun lálàárẹ̀ eléyìí òun lòun fẹ́ eléyìí ànẹ́bì lẹ̀ ní bá orí ń bẹ̀ ẹ padà kàdé nínú yọ ni ànẹ́bì sọ pé wàhírà alihadi ẹ̀rí tọ̀rí ka tọ̀hún ìlànà tòun torí pé níjẹ́ súnà òun náà ni àtọ̀rí ikọ̀ ọ̀nà Eh, ànábì wa ni sẹ́rọ̀ ọ̀nà tèmi wàlá ọ̀nà tèmi ló lóore o hmm. ànábì wa sọ ọ́pọ́sìtì títún bẹ lẹ́yìn ọ̀nà tiẹ̀ ọwa ni wà iyyakum ọwa dọwọ́ yìí o eh, ànábì sọ bẹ́ẹ̀ ẹ nǹkan wà inna khaira al-hadi yu muhammad sallallahu alayhi wa sallam wà sharra al-umuri sẹ́wárẹ̀ tó burú jù lọ́nà ọ̀nà téèyàn máa rìn muhdathatuha èyí tí wọ́n bá ṣẹ̀ dálẹ̀ ni o fa kulla muhdathatin bídíà wa kulla bídíà dalala torí pé èèyàn padà rí nǹkan tí ò ní dùn máa ń kò lè kún tó kò sì gbọ́dọ̀ kún tó tí ọ̀nà tí ànábì wa Muhammad tọ́lá sílẹ̀ tá a bá wo ọ̀rọ̀ tá aláàbí máa ti síwájú gbogbo tó bá fẹ́ sọ ní ọ̀rọ̀ ọlọ́run ọba ní wàásí ta ni tí máa ti síwájú rẹ̀ àwa sọ word opposite yóò sọ pé súnà tòun òun lọ́nà èyí tí ń jọ́nà tẹlómi kì í sọ̀nà òun la máa pè ní bídíà òun náà la ní lónìí a wàá pè wá sí àwọn ewu tí ń bẹ́ńbẹ́ ewu tí ń bẹ́ńbẹ́ pọ̀ hmm, ewu tí ń bẹ́ńbẹ́ pọ̀ ká tó lọ síbi àwọn ewu yìí díẹ̀ ẹ̀yin jọ anábìá Muhammad sallallahu alayhi wa sallam àwọn sábẹ́ ní níjọ́ kan ànábì Muhammad ń ṣe wáàsí fáwọn ń ṣe wáàsí fáwọn àwọn wá rí pé wáàsí ìwà gbóná púpọ̀ wáàsí ìlágbá púpọ̀ débi pé gbogbo ọkàn àwọn ní ń gbọ̀n kìí ṣe ènìyàn kan àwọn tó wá ń bomi lójú àwọn wá nílò iṣẹ́ ńlá Muhammad ẹ eh, ó dà pé wáàsí ìdágbére fáyé lélẹ́ ìfẹ́ jọfa àwòsí ìnà ṣe wáàsí fún wa ànábì sì gbọ́ wọn yé ànábì náà wá ṣe wáàsí fún wa ànábì àti ùsíkun wà náfsì bìtákùwà láì azza ń ṣe wá sí fèrè ara mi àtẹ̀yìn náà pé ẹ fìbẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ yín o lẹ́yìn náà àwọn tọ́lọ́run bá sì kọ́rọ̀ yín lé lọ́wọ́ ẹ tẹ̀lé wọn o bí wọn bá ti pè é sí kèfèrí tí wọn ní a máa ṣe lọ́hùn lẹ́yìn náà fàyínà ọmọ ìyá iṣu mi ń kùn ẹni ọlọ́run bá ní kẹ́mi rè ogún bẹ́mi àdẹ́bí bá lọ tán fásitì ayára tèlà fa kẹfì rọ yóò rí mẹ́wàá nínú ẹ̀sìn Islam yìí o yóò rí mẹ́wàá níbẹ̀ hmm, yóò rí mẹ́wàá níbẹ̀ bí mẹ́wàá bá ti wá wọnú ẹ̀sìn islam tí gbogbo tọ̀rí kabáwádé léríṣiríṣi tí gbogbo àdádálẹ̀ bídíà tó ń kálukú alálàárí arìnkò gbogbo ẹ̀ léríṣiríṣi wọn kálukú bá ti wá gbé dé ànábì lẹ́yìn sábẹ̀mí ẹni tó bá báláyé ńgbà náà n tó ṣe lóògùn rẹ o n tó ṣe lóògùn rẹ o fàálẹ́kùn bí sunnati ó dọwọ́ yín kẹ́ dì mọ́lànà mi ẹ wò nǹkan fàálẹ́kùn bí sunnati wà sunnati lukulafa rashidin ẹ dì mọ́lànà mi ẹ dì àwọn àrólé mi abubakar usman ali ẹwù nǹkan Abubakar Umar Usman Ali ẹdìmọ gbogbo àwọn àlífà yìí àwọn sábẹ́ yìí ni ẹ kọ́ ṣe ànábì wa tún sọ pósìtì ntòun wí ṣe pé wà ìyá kan wá dọwọ́ yóò wà mọ̀dàsá tìlómùr àti tí wọ́n bá dálẹ̀ tí ò sí lánàá mi táwọn sábẹ́ mi ò ṣe eléyìí jẹ́ àmọ̀ pé àfi ká jìnnà sí bídíà lára àwọn tí bídíà máa wá ṣe tá a fi jìnnà òun nìkan ni ò jẹ́ kí mùsùlùmí ó ṣọ̀kan dàárọ̀ yìí ní ò já papọ̀ òun náà ni ara ẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fọwọ́ sọ wọn pé n ti ń dá wa lálẹ́ ẹni tí ó bá ti dì mọ́ Ọlọ́run tí ò sí Ọlọ́run tí ò ṣe tàwídì yóò bọ́ sẹ́bọ ẹni tí ó bá ti ṣe súnà yóò bọ́ sí kíni yóò bọ́ sí bídíà ẹni tí ó bá ti tẹ̀lé tọlọ́run yóò máa ṣe lọ́run àìkò papọ̀ mùsùlùmí lágbàáyé lónìí bídíà yìí náà ní ń fà iná Ọlọ́run bá mi sọ fún òjíṣẹ́ ńlá Muhammad Ọlọ́run bá mi sọ fún aláǹkó ayé kẹrin péré ànábì sọ fún wọn pé wàá nà haza sirati mustakima sọ fún wọn pé ọ̀nà mi ni mo ti gbélé ọ lọ́wọ́ yìí fatabiu pé wọ́n tẹ̀lé wàláta tẹ́bíù ṣubùlà kí wọ́n má tẹ̀ lọ́nà tí abdullahi dálẹ̀ tí kìíní dálẹ̀ tí kìíní dálẹ̀ wàláta tẹ́bíù ṣubùlà kí wọ́n má tọ̀rí tọ̀rí kàtẹ́nìkan gbélẹ̀ tọ̀rí kùtà nẹ́bì tọ̀rí kàtà nẹ́bì nìkan ni ojú wọn wà lérí ẹ̀ èyí nílẹ̀ ẹ̀fín nílẹ̀ máa ṣe òpin yà láàrin ara yín wàláta tẹ́bíù ṣubùlà gbóńgálukú bá ti ń tẹ̀lé bòmíyàn sọ́nà tiẹ̀ fatafarakọ bíkún fatafarakọ bíkun ansebili eléyìí ni ó lé wọn kúrò lójú ọ̀nà tó gbé wá eléyìí ni ò ní jẹ́ wọ́n tẹ̀lé ọ̀nà ti àwọn ọlọ́run ọba eléyìí jẹ́ ráàlìkà ráàlìkun wàsọ́kun bíi làálàkun tàtàkùn ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí tó yẹ kéèyàn ó lò ẹ̀yin anábì Muhammad tí a bá wo ara tí a fi gbọdọ̀ jìnnà sí gbogbo bídíà ó kéré ni ó tóbi ni ṣé wọ́n ti pè nǹkan yín bídíà náà tó o bá ṣe é kò ní ọmọ sìn lọ́hùn rẹ̀ ẹ̀yìn torí pé béèyàn bá tún ń ṣèyí ni òun tún ìtumọ̀ ọ̀rọ̀ rẹ ni pé ànábì ò jíṣẹ́ pé ìtumọ̀ ọ̀rọ̀ rẹ nu torí pé ọlọ́run sọ fọ́jíṣẹ́ ńlá Muhammad pé aliyom akimẹ́tu lakum dinakum ẹ̀sìn yín ti pé o ẹ̀sìn yín ti pé o bí wọ́n bá ti wá tún ṣe nǹkan míì tí ò jáde látọwọ́ ànábì òun pa ànábì ló purọ́ nu òun sọ pé ẹfurasí ànábì nu nǹkan kan bẹ tó gbàgbé nu kódà kẹsẹ̀ nìkan àtàwọn sàábé gan pé wọn ò fojú sí ní wọ́n rí lọ́dọ̀ ànábì nu wọ́n gbàgbé nǹkan míì nu kọ́lọ̀ kó ṣe àmọ̀nà wa kì í ṣe yìí nìkan à ń tún sọ pé kọ́dà ṣẹ̀rí àyẹn kò pénu kọ́lọ̀ kó sàmọ̀nà wa nítorí náà gbogbo ẹni tá a bá máa kọ́ ṣe iná lọ́kàn nínú àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin masiru ó ní ẹgbọ́ o man kana minkum muta'assiya falyata'assa bi asahabi Muhammad ẹni bá ń wẹ́ni tí ó kọ́ ṣe kọ́kọ́ ṣe àwọn sàbí ànábì Muhammad wọ́n rí wọ́n sì tọ́jú ẹ̀ dè wá àwọn ẹni ká kọ́ ṣe torí pé táwọn náà ń kọ́ ṣe ní tí wọ́n rí lọ́tọ̀dọ̀ ànábì wa muhammad ni sallallahu alayhi wa sallam torí náà gbẹ́ni tí bá ti ń ṣe bídíà ń sọ pé ànábì òjíṣẹ́ pé ń sọ pé ẹ fura sí ànábì ń sọ pé ẹ fura fáwọn sàábẹ́nu ń sọ bẹ́ẹ̀ nu kìí ṣe nìkan ń sọ pé ṣẹ̀rí ànábì wa muhammad ń sọ fún wa pé kò pénu iná ni ọ̀kan nínú àwọn àfáwa àfáwa ibn taymiya rahimahullah ta'ala ẹ̀gbọ́n tó ń sọ fún wa ni ó ní ẹgbọ́ o ó ní nà òfin ṣẹ̀rí àsìlámù tẹ́ rí ni o agidiyatolukulu òun nìkan ló ń jẹ ẹ̀mí bá níbi ṣe gbé wá bá ṣe kírun bá ṣe gbàwẹ̀ bá ṣe ṣàdúrà bá ṣe lọ́ájì bá ṣe ṣe gbogbo tó gbé wá àwọn ṣẹ̀rí àwọn ẹlòògùn ẹ̀mí fàmọ́tà ìtẹ́sàtìl kùlù bìlìbìdà lópin ìgbà tó bá wá jẹ́ pé àdáda lẹ́sìn mi là wá ń fún ọkàn wa lámìyẹ́bùkọ̀ fi àfọ́dúnlẹ̀ sùnà kò sí tànẹ́bì kan tá a rì ṣe mọ́nu o àníri tànẹ́bì àkàṣe mọ́nu o ànẹ́bì wa tèmi àwa ni àpèjúwe ọ̀rọ̀ yìí òun náà làpèjúwe ẹni bí ẹni tó jẹ pọ́ìsìnù tí ń fún ẹ̀mí rẹ̀ lóúnjẹ kóúnjẹ jẹ ẹ̀rí pọ́kàn ni ò ní gbádùn bọ́pọ̀lọpọ̀ ọkàn mùsùlùmí ṣe wá dí lónìí nù bó ṣe wá dí lónìí torí pé n táà ń fọ́kàn wá jẹ àdáadáa lẹ́sìn ni kọ́lọ́n dà kó ṣe àmàna wa. ẹ jẹ́ ká jìnnà sí bídíà àwọn àfáàní kọ́dà àfáà Ibn Taymiyyah rahimahullah ta ó ní ẹgbọ́ o àlìbídíà tún ṣàrò mí nàìjíríà àdáadáa lẹ́sìn